àdáwọn ni òun ọlọ́mọ fi fẹ́ kàn wá o tọ́mọ àbáwọn máa kọ fújì tọ́mọ ìmáàmù tí wọ́n eh, máa dé ipò tọ́mọ bàbá àdínì tí wọ́n máa mú gbó tó wù báyìí tó gbó kún táwọn yóò máa ṣe sákòsí ìmánì rẹ pé ah bí nǹkan bá bàjẹ́ nulẹ̀ kò lè bàjẹ́ tàbá yìí ìkẹ́kọ̀ọ́ ti bàjẹ́ nulẹ̀ àdáwò. anabiwa Ibrahim alayhi salatu wa salam. òun kígbe ẹmọ náà lọ́kàn fátítí nígbà yà wọ́n ju ọ̀nà iná òjò wọ́n padà sákò olùjọ wọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kẹfìrí hàn ni wọ́n wọ́n pariwo wọn gbọ́ kó tó wá rọ́ọ̀mà bí kánàbí Ibrahim tó rọ́ọ̀mà bí wọ́n pẹ́ wọn lẹ́yìn ti yà sókè wọ́n tó wá fi ìlú nígbà ọwọ́ sọmọ ajára tán ajára lóyún tán àdéhùn tó dé sára ní ọyá wọn bò ajára ní àwọn wọn dàbí sọ́ọ́sì à tẹ́lẹ̀ là ń jẹ́ ọmọ ọ̀dọ̀ nísìnyí lẹ́gà máa fi di ilé ọba sọ́tù mọ́ àdéhùn bá ń la ọmọ àwọn ọmọ jáde ní ilé yọ àdéhùn kàlẹ́ o eléyìí oorun mi jẹ́ wá o ẹlòmíì sọ́tù lórí ọ̀rọ̀ mọ́sánná dára. Usman ọ̀pọ̀ ọlọ́dà tó kú tó lọ́dún ó sì súnmọ́ àwọn abẹ́ǹsì ọ̀rọ̀ àtẹ̀rámọ́sẹ̀ tó tó bá ní jẹ́jì lọ́wọ́ wàhálà òní pọ̀ ìjọba ti jẹ́jì láàyè àṣírí tó gbò wọ́n dàgbà ọ̀sẹ̀ kí ni wọ́n dàgbà ó tún kàrẹ́ síbi àdéhùn bá dé pẹ̀lú ìyàwó àti ìyáni àdéhùn bá wà mú adára lọ sí wáàdì lórí tẹ̀síárẹ̀ láàrin àpáta ní ilẹ̀ asálẹ̀ ibẹ̀ ni kàáfà lé mi. nígbà tí àdébí Ibrahim fẹ́ máa lọ padà ìyàwó rẹ̀ ń sọ fún pé amarakallahu an tatrukana huna tí ọlọ́wọ́n bá rẹ lónìí kó o fi wálẹ̀ síbí. àdébí Ibrahim ní náà bẹ́ẹ̀ ni ọ̀nìfàyídà láyé lọ yí àná náà òun mọ̀ pọ́lọ́wọ́ ọba òní ráhùn láde níbi máa lọ dọ̀yálé máa lọ ẹkún lànàbí Ibrahim ló kò mẹ́ ìbẹ̀rẹ̀ náà padà wá sọ ní kàábà lẹ́nu nígbà tí wọ́n bí ma tán ẹsẹ̀ tí Ismail tó fi ṣe kẹ́ni tó fi jalè ibẹ̀ ní Zamzam ló ti ṣẹ́ Zamzam náà làá mú dàrú ojú ẹsẹ̀ máa ń sún ní kìí ọ̀rọ̀ ìjọba tí ọba ti gbé tọ́lọ́ Ànábì Ibrahim alayhi salatu wa salam òun náà ládàá o. ọlọ́run tó ní kó lè pa Ismail nígbà tó dàgbà ó sunkún lọ bí tó ti pa kọ́dọ̀ bẹ́ẹ̀ lé lọ́rùn báyìí ọlọ́run ní kọ́dísọ̀ dẹ́kítà olùgbìdà aláàrẹ ta tọ́lá níta ní o kọ́dà bó ti dùn lẹ́mìí pa àti fẹ́ dùn yẹn ti dùn ọyá má dùn mọ́ wa mú lọ ní àwọn náà wọ́n bá ti gbà àti ti fi ọ́ sínú àwọn ẹni rẹ̀ wọ́n làwọn àfa àkàmọ lówó báńkì mo ní kí ni wọ́n rò débẹ̀ tó tá àfa ẹsẹ̀ dé ń kúrò sí báńkì owó tó kó pamọ́ òun kí ló fẹ́ fi ṣe tó ń rí àwọn èèyàn tó ń rí ìṣẹ́ àti ìyà àti àwọn ẹ̀dọ́ ọlọ́run tó wọ́n wá kí ló mọ́ṣáàṣì àgbèrè jẹ́ ni ọlọ́run àgbèrè ni ọlọ́run àbá kan kú láìpẹ́ yìí lọ́rí fifty million wọn ní abala kàtẹ́ fifty million naira ẹ má mùsùlùmí kò wá ní ìjókòó wọn ṣe tó gbẹlẹ bọlọ anábìrì kìí sọdọ̀ sí àmọ́ tó sì kú anábìrì sọdọ̀ sí sẹ́ òwò jẹ́dẹ̀ ká ààyè lán fún àgbìnà ọlọ́run fi olówó rọ kiri káàrẹ̀ owó yẹn sì ń wá tó wọn náà máa ń bẹ lọ́pọ̀lọpọ̀ fún òsì táwọn àmọ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n ní okùn díẹ̀ tí ó kù kò ṣe tí wọ́n jẹ nílé ànábì wàá lè fi aṣọ rẹ̀ dẹ́rẹ́ẹ̀ tí máa ń wọ̀ lè dóńgò Yahudi ọwọ́ agbó oúnjẹ wálé tí wọ́n jẹ nígbà ànábì ni wá dá oúnjẹ padà wọ́n wá wálé kí ló sọ dá kú ni ni Yakubu alayhi wa salam nígbà wọn Yusuf mọ bákà àbábá ó sun ẹkún sun ẹkún sun ẹkún o ẹkún dúdú yìí wọn lọ wá dé funfun nígbà wá dé funfun tán àdébí àkúbọ̀ wá rí wọn. ó rò pé wọ́n ti pa Yusuf o bẹ ní Palestine Yusuf ń bẹ ní Cairo gbogbo ìdìbàdàn sí kúrọ kọ̀ọ̀mọ́ ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ làáfó kúrọ̀ kan wà pé wọ́n ò mú akọ̀ṣẹ̀jáyé rẹ̀ akọ̀ṣẹ̀jáyé. nígbà níbi ọlọ́wọ́ bá o máa ń tó pamọ́ ìwọ́n wà sọ pé òun máa ń tó pamọ́. أنه فارق جهان وكان هو الفاوى شيخ المدينة العمري إنه هو الفاوى في مقرن تاتي إنه هو فيما شيخ وان الإيمان من ما من ماذا الذي سيصيبنا في المستقبل نحن نبشر اليوم وماذا سيصيبنا غدا طبعا بابا تان بون تان kálukú wọn máa lọ lè bẹ lọ́nba ni àwa náà rí náà lẹ́ni ni àmọ̀ bá padà mọ́ á padà rí náà tó bá dọ̀la àárín nísìnyí àmọ̀ bóyá padà darọ̀ ẹnìkọ̀ọ̀kan wa nísìnyí à ń jáde nínú ilé àmọ̀ bá padà dùnkú nínú yàrá tà ní jáde torí àwọn tó bá lé mi nì báwa ṣe rí làwọn náà rí àbíkẹ́ ẹ̀ máa kún fún àdúrà ẹ̀yọ́ màá yá mi nínú ìsìn wa àdébíwá Musa títẹ̀ lágbára láti kékeré àdáhùn ti bẹ̀rẹ̀ wọ́n ní gbogbo ọmọ tí wọ́n bá ti bí ní ká máa ṣe kíni wọ́n máa pa ọlọ́run sì ṣe fòlì wọn ò sì rí ipa ó tún bọ́ sínú ọ̀dọ̀ fúráhùn wọn ò tún rí ipa ó tún lájà ọkàn lájà nípa lọ́wọ́n tó ń bá lọ lè lọ́ba ìtọ́mọ ànábì Mùsá ó sápò ní Cairo ọwọ́ lè lè ṣiṣẹ́ àgbàṣe lọ́dọ̀ wọn ànábì sùmáì gbogbo tí ń ṣe káàkiri kí n jẹ wọn àdánwò nígbà wọn á pàdé fúráhùn lọ́tọ́ lọ́wọ́ àdáwò ní gbogbo tó kó lọ́dọ̀ fìràwọ̀ náà àdáwò náà ló kún kan lọ́dọ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ ẹni màá yà wá nínú ẹ̀sìn wa ànábì ayò títí àfi mú àwọn ànábì ọlọ́run wá ni pé kọ́wọ́ tètè máa palẹ̀ mọ́ kọ́ wá bẹ́ẹ̀ lọ́run pé kọ́ lọ́run mú ọ dúró alimara àárẹ̀ eighty years ló fi sàárẹ̀ owó tán lórí ẹ̀ dúkìá tán torí ẹ̀ kò dìde lójú kan wọ́n ní mùsùlùmí ẹ̀dọ́ paralyze ọwọ́ lóyún eighty years lórí ìjòkó lórí ìsùn kò sì wá dìde kúrò nínú yàrá wọn owó tán dúkìá tán àwọn ìyàwó lọ ìyàwó kan náà ló kù nígbà Ọlọ́run sì ṣetán tó kù lára àbí àdìmọ́ ìyàwó rẹ̀ dé ní bèrè lọ́wọ́ rẹ̀ pé alára ẹ̀ta alimọ̀tálà ìdí ẹ̀bá mi rí ẹnìkan tá àdáwò kan mi ànábì ayọ́ba ní èmi náà ó ní ẹ̀yìn kan bóyá ìbò ti gbé jẹ lọ́ba sáré lọ́lọ́lọ́gbọ̀ kọ̀ọ̀rá pẹ̀rẹ̀ jẹ oníṣẹ́ ìbára ní ọkọ mi tó wà ń ó lè mí náà ní ìkọ̀dẹ̀ ṣàfáàní yàrá ọlọ́wọ́ bá ti fún mi lálàáfíà mi ọmọ ìyá mi mọ́tò o mọ́tò orí ààrẹ lọ́lẹ̀ gbé nǹkan sí ìpàkọ́ ìyàgbọ́ra ń pè nígbè rí rẹ̀ mọ́tò orí ma máa lọ́lẹ̀ tójú bọ̀dọ̀ àwọn aláwo gbọ́dọ̀ o o o mo ti sọ kan arákùnrin kan tó ní ẹgbẹ́ mi kún bí tí wọ́n gbé lọ́dọ̀ bàbá kan ó ní ẹgbẹ́ mi kún bí o wọ́n ti gbé kún bẹ́ẹ̀ wọ́n gbé délé lẹ́yìn wákàtí kan ló kú. kọ́ wá gbé ọ̀làǹkà fún wọlé ìbálà foríjì ní ọ̀tọ̀ náà táwọn bá ṣe lé ìta àwọn ọ̀tọ̀ la foríjì ó sì kú wákàtí kan jẹjẹ nílẹ̀ ó sì dọ́mọ àdéhùn jẹjẹ láàrin ìyá àtàlìjẹ́ náà fẹ́lẹ́fẹ́lẹ́ wáyé kọ́lọ́kọ̀jà ṣe é ní ibú. àdébìwá Yusuf alayhi salatu wa salam ọ bẹ̀rẹ̀ ìṣòro tiẹ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá ẹ̀ àwọn ń dìtẹ̀ rẹ̀ ọba lọ́lẹ̀ ibi ìṣòro kànga ó sì hangi ìṣòro kànga fún gbogbo mẹ́ta mẹ́rin òsì kú ni ẹni tọ́lọ́ wọn gbà kò sẹ́ni tó gbà wọn láàyè ẹni ọlọ́run nìkan tó dá olóni pa ọ́ ọlọ́run wá sẹ́fẹ̀ àwọn amọ́là táwọn ń dẹran lọ làwọn bá ju dòrò sínú kànga ní abáyé pé kíní lọ́wọ́ àmọ́ yìí ẹranko ni àbí èèyàn èèyàn náà lọ́ba di Yusuf ní bá fà jáde èèyàn wà nílò tán ló fà yín dáadáa báyìí à ah, àwọn ta ilé ìjẹun ni o lọ́ba ọba tó lẹ̀ bọ̀sẹ̀ ló wà nínú wa anáwó Yusuf àbá ìwé lọ wọn sá lọ wọn náà dáhùn mọ ọ̀sá ibi tẹ̀ lọ́n gbọ́ lọ́ba lẹ̀ bọ̀sẹ̀ ló wà nínú wa wọ́n dá àgbà wọ́n dá àná lórí Yusuf alẹ́ ìṣúná tó wọ́n wọ́n àmọ́ ẹni ọlọ́run ọ̀pá kò sẹ́ni tí ó pa wọ́n padà wà lọ́lẹ̀ bọ́ sílé ọlá ibẹ̀ ni wọ́n wá rà sí àdáwò ti tán lẹ́yìn gbọ́ bọ́ sílé ọlá bí ó ṣe yọnu tí ń dàgbà bí ó yáàyè sí ìyàwó ọba ní wọ́n máa lójú ojoojúmọ́ má wọ lọ́tọ̀ obì olóbi o ìmánìyàn ògbé o má máa wọlé tó obì olóbi má máa gbóbi olóbi dàgbàrá ìyàwó ànábì ìyàwó ọba Al-Aziz lọ́ba ní Yusufu òun láìkẹ́ òun lọ́fẹ̀ẹ́ wàhálà ń bàtà dé Yusufu ní kí n sọ̀rọ̀ ó sì da ìgbòho tẹ́ fẹ́ pèlè sí i lọ ọlọ́run ọba tó sì tó mú mi kúrò nínú kànga tó wá mú wá nínú ìgbádùn etí ń fi sẹ̀sán fọlọ́kọ́ yìí ìyàwó sì lọ sẹ̀wọ̀n náà ó lọ́ọ́ fara ma tẹ́fẹ́ tó bọ́ sẹ́wọ̀n àdáwò yìí rán ẹ̀yin màá yá mi àdánwò pọ̀ lórí ilẹ̀ ọlọ́run bá wa ànábì zakariya òun sọ fún ọmọ fáá títí kọ́nà tó wá dá lọ ànábì Ìsá kílódé tá a fi gbé lọ sọ́mà wàhálà ọ̀tá ni wàhálà akẹ́lẹ́ àgbẹ̀jẹ̀ máa ọ̀tá ọ̀tá ló ń yà lẹ́nu wa Ìsá lọ sọ́mà ó sì wà ń bẹ̀ di ìgbẹ̀yìn ayé tó bá di ìgbẹ̀yìn ayé wa sọ̀kalẹ̀ yóò sọ̀kalẹ̀ sí sáà ìlú tó ti jagun lọ́wọ́ ibẹ̀ yóò sọ̀kalẹ̀ sí kọ̀wá níjà nábì ọlọ́run mọ́ yóò máa wá wó gbogbo ilé ṣọ́ọ̀bù tẹ̀lé tí wọ́n kọ́ káàkiri àdúgbò náà yóò máa wó gbogbo ẹ̀. ànábì wa ayé sádàwì kò tẹ́sítì obìnrin kò mọ tí ń gbóbìnrin tó fi lọ sán yóò wá fẹ́yàwó padà tó bá dé aláwọ̀ adam àmọ́ àṣekọ́fẹ́yàwó ilé ìwòfún àdánwò ní jama ọmọ thirty three years dáwà ní ṣe kò yọ láyé tìyàwó àtùkù tó lọ́wọ́ fẹ́ yàwó ọ̀tẹ̀ bá tún dé wọ́n máa di tẹ̀wọ́ náà wọ́n ló dùn tó lọ́wọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam tọ́ alẹ́bùwà Muhammad jama baba aládàáwò náà ni baba aládàáwò gan yẹn alẹ́bùwà ní kọ̀ọ̀kan yín bẹ́ẹ̀ bá rántí mùsíbà yín. ẹ máa fi òṣèlú si ẹ máa fi fúnra yín ní ròdùnú nítorí títí yóò tó tèmi. àdáwò tọkọ bá ní pé ọmọ orúkọ náà bí kò rí bàbá ìṣojú rẹ lẹ́yìn ọ̀rọ̀ ọdún mẹ́rin ìyá tó fò sílẹ̀ ìdílé ó tó dìde ńgọ́ ẹran káàkiri ẹni sí lọ́rùn ó sì gbogbo rẹ̀ nígbà wọ́n tún mú lọ ànábì tó di business man ètò wọn ọṣù ń gbìyànjú bí ọ̀la wọn gbé nàìjíríà ọ̀dà àwọn ọ̀dọ́ nìyẹn kó kàtà ń gbúra nì àwọn tà bọ́ bá tà tán tó bá tà jòkó tó bọ́ bọ́ jáde ó ti lọ́ọ́ di kó tó bá tà jòkó tó bọ́ bá tó jáde ó ti lọ́ọ́ di kó ọwọ́ lè òye sẹ́ òye níṣẹ́. èmi máa sọ fún àwọn yẹn wa ìfẹ́ ní máa ń gbè mo ní dábàrà àwọn tí yọ̀ọ̀ bá um, lámàánà mo fẹ́ máa tata àyàn wà rẹ̀ yìí àbí ká máa tata ká máa gbó ká máa fi jẹun àbí kí láńgbà lóde kó mọ àdàgbà rẹ̀ dámẹ́ lóde ìyàwó gbọ́ àyànjú àmà lọ ni àbí òde wà sí wọ́ ọ̀rọ̀ bí sọ̀fin láì lè dé mẹ́lẹ̀ níta àti ẹ̀sọ́ ọ̀gbọ̀sẹ̀ ìyọ̀ bí sọ̀fin láì kọ̀jọ́ mọ́ra wọn ṣàdédé lóde wọ́n nà mí iná là ń sọ ọ̀hún ẹ̀dá mẹ́lẹ́ bá máa tata gbóni mi kọ́lọ́mọ́sẹ̀ sánú wa anabiwa muhammad sallallahu alayhi wa sallam nígbà bẹ̀rẹ̀ dáwà lọba bẹ̀rẹ̀ sí rí wàhálà wọn wá lé títí wọn fi láwọn fẹ́ pa ọlọ́wọ́n ni kọ́ jáde ó tún wá lọ ní sásábẹ́ kòtò ẹni tó sásábẹ́ kòtò kíní ń bà lẹ́nu ikú ó tún wá dé madina ṣé wọ́n filẹ̀ wọ́n tó dàtí mọ́kà wá bàjá àwọn yahudi tó wá madina àwọn náà tún dìtẹ̀ wọ́n ní anabi dawudi ọmọ rẹ̀ kú gbogbo ọmọ tó bí méje mẹ́fà ló fi ọwọ́ ra rẹ̀ sílẹ̀ Fatima nìkan ló kù lẹ́yìn rẹ̀ ọmọ obìnrin gbogbo ẹni máa ń wù ọmọ ọkùnrin ọgbẹ̀yìn wa ó wà níbi náà àwọn ọlọ́run fún mi ẹ̀yọ́ mi ìyá wa nílé ìsìn wa ọmọ ìfọ́ wa wọ́n ní kọ́dà wọ́n sàṣẹ ànábì sọ̀rọ̀ lọ́dọ̀ sọ̀rọ̀ fara ni ní báyìí ní orúkọ alásàsìn yẹn nínú àwọn àgbà olóògùn onídàlàbí Yahudi ó sì kékeré nìkan lè lè mú irun ànábì tó bá jábọ́ lè wá ọmọ kékeré kan sì lọ́nu ilé ó sì wá ó sì so mọ́ ìyàrí wọ́n sì kọ́ fọ́sí wọ́n sì lè rí mọ́ etí kànga aláṣẹ̀mí ànábì sallallahu alaihi wasallam kọ́lọ́run tó wá sọ sọ́ọ́tù falaki àti sọ́ọ́tù násì kalẹ̀ àwa fi tú ànábì kó olú de nígbà àwọn di ànábì wọn lédè wọn àwa ní ìwà àfa ìwà ṣé ìwà ìmáàmù ọwá sùn ó yẹ kí wọ́n nà lẹ́gbàá láàrin lókè ìmáàmù tó bá jí pẹ̀lú àsáà Allahu akbar Allahu akbar tí wọ́n fọwọ́ ní bíbáyì ó yẹ ká fi lẹ́gba lẹ́yìn ṣùgbọ́n. sọ ma pé bóun sì ní ọ̀tá àwọn èèyàn lọ́lọ́ta àwọn àlìjànnú ni àwọn àlìjànnú máa ń wá lọ́dọ̀ wọn bẹ̀rù wọ́n máa ń wá wọn padà nù fẹ́yìn ọ̀ma ni wọ́n gbé arábìnrin kan pọ̀jọ́ kan ìwò ìwò mi ìwò délé bàbá aláwọ̀tán làwọn àlìjànnú bá padà lẹ́yìn rẹ̀ ní bá ń sọ ọ́ sí pé ó sì gbàgbọ́ ní padà ní bá ń lọ padà wọ́n padà sí ibi wọ́n ti wá. wàláhì tàbí àjọyọ̀ ọ̀bẹ tí wọ́n gbé ó ju táwọn mọ́mọ́ àdúgbò àwọn afọ àdúgbò lọ àwọn àjọyọ̀ tó dé pé iṣẹ́ tẹ́tí ń bá wọlé àti ogún ọdún lẹ́fẹ́ bàjẹ́ o kọ́nà kó sọ èmi kọ́nà kó sábà mi sọ yìí náà kọ́nà jàre aburú ayọ̀ kọ́nà jàre lára ọmọ kọ́nà jàre lára ọmọ lẹ́kẹ́ wọ́n jẹ́ wà lọ́wọ́ kọ̀ọ̀kan wa àmì ọ̀ràn o pẹ̀lú àdúrà ni o kò ní fún lógun ọlọ́mọṣẹ́ ń sanu wa ẹ̀yin wáyà mi nínú ẹ̀sìn wa tọ́ wọn níjọ tí ọmọ ànábì kú ọmọ kékeré ànábì ní ìnàlẹ̀ àyìnà tẹ̀lé máwò ànábì ní wọlọ́ ojú mi ń dá mi báyìí wọ́n kọ́ níbi làzán inú mi ṣe ń bàjẹ́ wọ́n lánàá kó ní ìlànà yóò dọ̀rọ̀ bánà àmọ́rọ̀ kan kò ní jáde lẹ́nu mi àfi alihamudulilayi ọ̀rọ̀ tí ó yọ ní ẹnu ló ń sọ wà ilà bìfẹ̀rẹ̀ kíkà ya Ibrahim ìwọ Ibrahim ni wọ́n tẹ́lẹ̀ yìí àìsí pẹ̀lú wa mọ́ lánàá àzọ̀ náà kò dùn mọ́ wa o àgbà fọlọ́ mi o àfọwọ́sẹ̀ ọ́ wọ́n wá mú síkẹ́ẹ̀tì bá ọ nínú ilé àwọn ẹni ń mú ní alájà ní ọwọ́ àjùdá bulẹ̀ ọwọ́ àyàrí ọwọ́ àyà gbogbo irun erí lẹ̀ ni wọ́n yí inú ìpè ọmọ ànábìyẹ sí bẹ́ẹ̀ ànábìyẹ sí bẹ́ẹ̀ ẹgbọ́n tá ànábìyẹ omi nìkan àmọ́ ká máa wá pariwo ká máa wá fẹ́rí gbága ká máa tàkìtì olùgbàgbọ́ òdodo ṣe bẹ́ẹ̀ ọ̀fẹ́ bọ́yọ̀ ìdààmú kan ó dúró létí sàárè ọmọ rẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí pariwo ipe igbe wo wàhálà bá wọn ọmọ wọn lọ anabi ní isbiri tí ó sùúrù kọ̀mọ̀pá anabi dùnkú ó ní ilé ká ànì oníbàbá tó dúró yìí bá dáradára dúró níwájú mi nínú ọmọ ògbó orí mi nínú àwọn ìjọ anabi náà ni sallallahu alayhi wa nígbà òbí ẹ wá wálé ọwọ́ àdàlẹ̀ ìbá anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn yẹn sọ fún pé anabi lọ́mọ wà lẹ́ẹ̀kan lọ́mọ sọ́ọ̀nù oníyẹ muhammad prophet oníyẹs tí wọ́n sáré lọ sàlámù alaykum anabi ní tọ̀ owó tó wá dé ẹ má bínú ẹ má bínú mo ti wá sọ sùúrù báyìí anabi ní asọ́gbòrò ẹ̀ńdà sọ́dà mọ́tẹ́lẹ́kùnrin dà sùúrù tọ́lọ̀ ń fẹ́ rẹ̀ recognize sùúrù tó tọ́lọ̀ ń fọ́n ládàá lélẹ̀ èyí tó bá ṣe nígbàrà padà ó bá jágbó bẹ́ẹ̀ làwọn ẹni ọlọ́run fi dògbò lẹ́wẹ̀ wọn ní ẹlọ́lẹ̀ kí òun náà yẹ́n wọn ní asalaamu aleykum wọn ní wa aleykum salaam ẹ pẹ̀lú bàbá ẹni bọ́lá ọ̀sẹ̀ fẹ́ wọ́n wá tó bọ́lá ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ẹsẹ̀ kan dùn nínú àwọn sàhábà wọn wá ní àbíkí wọn bí wọn bí ẹsẹ̀ ń bọ́lẹ̀ bí ó ṣe lọ lọ́lẹ̀ yẹ̀dẹ̀ ń kán ó ní alhamdulilayi lẹ́yìn afadà hada wàtàlà kahada mo dúpẹ́ fọlọ́ ọba tó gbà yìí mo sì dúpẹ́ fún tó fi léyìn lẹ̀ ibi ó ti wọlé tí wọ́n tẹ sí pálọ̀ làwọn ọmọ rẹ̀ méjì làwọn bá ń dádì dádì dádì àtikọ́m dádì dádì ti dé lọ́kọ́ bá tún ọba tún fẹsẹ̀ ẹsẹ̀ rẹ̀ bá yẹ kú lórí staircase lónà bá tún lulẹ̀ lọ́ba kú lọ́ba tún gbé àwọn méjèèjì wa ó ní alhamdulilahi alama akada wàlá òṣùkúrú alama ata ọba gba méjèèjì kí ni mo fẹ́ sọ fọlọ́ mo dúpẹ́ fún lẹ́dẹ̀ yìí tó gbà mo sì dúpẹ́ lẹ́dẹ̀ yìí tí wọ́n lè lọ bá a ṣe bóyú bọ̀ gbódòdò àwọn èèyàn ti lọ òdò náà ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ní a máa ṣe mú tó máa ń tẹ́lẹ̀ fún jẹ́nà ọlọ́wọ́n ní sẹ́fẹ́ wà ní jẹ́nà tàlọ́wọ́ ní jẹ́nà bí gbogbo wà rí ta ọ̀làmà yá ti kún mọ́tàlù lẹ́dìrín omi ń kọ́ bìnrin kan ọlọ́wọ́n bá ní sẹ́fẹ́ wà ní jẹ́nà ẹ̀ وسعتهم الباساء wọ́n bá wọn wọ́n dọ̀rọ̀ wọ́n ní nira wọ́n sùn lè sèlú àmì wọn àtàyàbúlà rasúlù tánà bí wọ́n yanu sọ pé wọ́n lẹ́bi iná àmàlù máa àtàwọn olùgbàgbọ́ òdodo mọ̀tá nasiru lọ. nígbà wo làrá sí òde nǹkan yìí lè púpọ̀ àlà ìnana sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ ọlọ́run bá ní ọlọ́run àránṣẹ́ ń dẹ́tà àránṣẹ́ ló ṣe kí ni ó dẹ́tà àránṣẹ́ ń dẹ́tà bẹ́ẹ̀ bọ̀ bọ̀ ọ̀la agbára ọlọ́run bá ọ̀la mo ṣe rí ọlọ́run yẹn mà sí ìṣẹ́sítọ́ wa ọlọ́run yẹn ọmọ wa sọ fún lórí ọmọ mi lọ́ra mi lọ nínú àánú tó wà lọ́dọ̀ fún mi lọ́kàn rẹ̀ sàánù mi tó dé pé náà àdúrà tó dáa jù láyé téèyàn máa fi ń kó nínú ìbànújẹ́ ìyá arhama rahimi òun ní àárẹ̀ kan ní ọdún bíi mẹ́wàá sísè nígbà tí mo wà ní Saudi Arabia gbogbo ọ̀ràn ògùn tán ni wọ́n máa ń lò kí àárẹ̀ yóò fi lọ ọ̀dọ́ nígbà wá dò ọwọ́ tẹnumọ́ yá arhama rahimi yá arhama rahimi yá àríhàmà ràdùnmí yá àríhàmà ràdùnmí ààrẹ ò ní gbàwẹ̀ two thousand ọdún two thousand àti two thousand and one nígbà ramadan ọdún méjèèjì ọ̀rọ̀ wọn ni ní bá dúró jíjẹ sáré ìbàdí ìdàgbọ́ mẹ́wàá kí ni mo dúgbà wọn ọdún padà wá sáré yá àríhàmà ràdùnmí ọlọ́run ní sẹ́yìn sábà ní kọ̀ọ̀kan wọn ẹ fún mi ní sẹ́yìn mẹ́wàá péré sí fọwọ́dé wòle ìtìdá fọwọ́dé bí alìtìdá àwọn àǹfààní wo ni bẹ́ẹ̀ bí kọ́lọ́kọ́ pẹ̀lú ọ̀gá alákọ̀ọ́kọ́ tẹ̀kífẹ́rù yìí lórí bàmà pọ̀ má hùwù sẹ́yìn àt gbogbo àdáwò tọ́ba ti kọ́ tọ́ba ṣe sùúrù ọlọ́wọ́ máa fi pe àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ tó o fi ní dọ́mà náà ọ̀pọ̀ àwọn dọ́mà ti jẹ́nà anabi ni mayu sunbiri muslima mi nusubu wala wasubu wala hami ata shawkati shakuwa illa kafara allahu bi ami sayi ati ẹni tí ìrí bá fọ́ àbí inú bá hàn àbí ìnira kan bá mú nínú ara kọ́dà èdèrí ẹ̀gbọ́n tó ń gun lẹ́sẹ̀ tó bá ní inna lillahi wa inna ilaihi raji'un tó ṣe sùúrù tó lè fi kọ́ ayé lọ́rùn tó lè fi kọ́ àjọ lọ́rùn àfi kọ́lọ̀ wọn pa nínú ẹsẹ̀ rẹ̀ rẹ́ lérí àdáwò tàbí kan lérí àdáwò tàbí kan á fi pèsè rẹ̀ bọ̀tà fẹ́ gbọ́n tó fẹ́ tó bá ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì lọ́kùn darajat fil akhirah tó bá dúdú àlùkìyàmà wọ́n ní gbogbo àdáwò tó bá kàn ọ́ láyé ọlọ́run ọba ó fi gbé ọgá aládìjẹ́ náà tọ́ọ̀mù wa wúra rẹ lókè pé iṣẹ́ mélòó làwọn àwọn ṣe láyé tá a fi dògbò pẹ̀lú àwọn ọ̀lẹ́ ọ̀rọ̀ yìí ní ah, ọmọ gbójú rẹ ọfún odúlọ́kẹ́ àwọn ọlọ́run bá ọba aláàánú ni wà ọyọ̀ọ́kẹ́ ojú rẹ tó fọ́ òdúlọ́wọ́lọ́wọ́ à ah, nígbà ọlá àmúláyé ó sì ń ṣe náà pẹ̀lú ẹ̀ wọ́n ní tọ́wájú wọn ní náà ní tó fi jẹ́ pé àwọn nǹkan wọ́n wà ní mi mànàbìrì mi lórí la wọ́n wà ní òkè nínú ìmọ̀lẹ̀ ọlọ́run táwọn ta àwọn ta wàlá jẹ́nà tá a mọ̀ wò wọ́n báyìí pé àwọn lẹ́yìn pé wọ́n mọ̀ ga. wọ́n ní wọ́n máa sọ fún wa pé hum ahlul bala àwọn atẹ́rí ta tò síbẹ̀ sẹ́rẹ́lẹ̀ yìí àwọn mẹ́wàá ló bí mẹ́wàá ló kú ló bí ẹ̀ sẹ́rẹ́lẹ̀ ọjẹ gbèsè kúrò láyé ni tààrọ̀ bá tọ̀sán sẹ́rẹ́ lẹ́yìn àárẹ̀ tó ṣe ìní lọ́lọ́run sẹ́rẹ́ wọ́n ní débi pé àwa tí àdáwò ti wọ́ ọ̀pọ̀ yàtàmọ̀ náà kálukú ọba bá rò pé ah, a tàbá mọ̀ pé bí wọ́n tó wá sílẹ̀ ní ni a ah, ọlọ́wọ́n bá sì fà wá náà sáàárín wọn nígbà tí wọ́n wà láyé. ọwọ́ arìn ẹni tájà wọn kan ọwọ́ arìn ẹni ọmọ gbójú ọ̀nà wọn gbọ́dọ̀. aláàfọ̀ àdébìfin tọ́ba rí aláàrẹ̀ ẹni tájáwó kan má fi sí yẹ̀yẹ́ o tó bá fi sí yẹ̀yẹ́ irú àdáwò tó kàn yọ̀ọ́ kàn wọ́n náà ọ̀wá nílé ládá yọ̀ọ́ máa jẹ́ ìyà ìṣẹ̀ yẹ̀yẹ́ rẹ tó ṣe kí ni ọkùnrin wọ̀nyẹn títí láì pẹ̀lú ìdáàbò rẹ kó bá bu ẹ̀rín ah! ọlọmọsọ àánú ṣẹ lọ́wọ́ bí sí yẹ̀yẹ́ o wo títí báyìí lọ́wọ́ náà ṣé lẹ́nu àwọn ẹ̀dínlẹ̀ ti ń gbé lọ́ba bu ẹ̀rín ah! bẹ́ẹ̀ ni mo retí ni ọlọmọsọ ẹ̀sọ́ nílẹ̀ ẹlẹ́mọ ayé àwọn nínú ẹ̀sìn Islam wọ́n ní nínú orí tó wà ní àdáwò ó ní pé yín máa ń sílẹ̀kùn kéèyàn túbá sẹ́ni tọ́lá ọ̀bá bá yẹ̀rù ń gbà mí èyí náà gbóhùn sẹ́lọ̀ ẹ̀rọ lómi ìfúnṣẹ́ mutí ọyẹ ni ó gbà sẹ́wó lẹ́sẹ̀ yóò tó máa jẹ lẹ́bẹ̀ yóò wà lẹ́lẹ̀ parí sí hòtẹ́ẹ̀lì pẹ̀lú ìyàwó yàwó yóò máa wá gbádùn yàkàn ọlọ́run wa gbà owó lọ́wọ́ yóò wá gbọ́dọ̀ gbóni fún ọlọ́run ti gbóni sí ọlọ́run fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ni lẹ́yìn lómi tí wọ́n wá gba kádàrá fọlọ́wọ́n bá yọ́n máa wá sí lọ́run yọ́n máa dìde lóru ọlọ́run fẹ́ràn rẹ̀ ni o tí ọba fẹ́ràn rẹ̀ yóò fi ilẹ̀ tí yọ́n máa gbádùn ni tí yọ́n máa yọ àyọ̀kọ̀rá yọ́n wá lè parí sẹ́kù lè dà náà. ní fi ní gbogbo ẹni tí máa ń sẹ́ lọ́run tí tó ń dáa fún wọn lọ́wọ́ ọba ibi ń dẹ́ ẹlẹ́kẹ́ ni ọ̀rọ̀ ẹlẹ́kẹ́ bíi adìẹ tá a fẹ́ mú tá a wá ń da àgbàdo sí wájú ẹ̀ ẹ̀mí adìẹ ni pé bàbá wọn fẹ́ràn wọn bàbá wọn sì fẹ́ fi satani bẹ́ẹ̀ náà lẹni tí ń ṣe lọ́hùn tí tún rówó wọ́n ní wọ́n ní àwọn ọlọ́run dé lẹ́kẹ̀ẹ́ ní tí wọ́n bá gbà mú kò ní bọ́m̀bẹ̀ wọ́n ní àdáwò máa jẹ́ kéèyàn súnmọ́ lọ́wọ́ bá dáadáa wọláhùn tàláì àdámọ́ mi èèyàn òun náà ni pé tá a bá nìkan gbà lọ́dọ̀ ọlọ́run là á máa sábà dìde lóòrùn pọ̀ tí nǹkan bá le làásàbà máa rántí ọlọ́run ọlọ́run sì ni òtò kúrú ní àdúgbò òkú ẹ máa rántí mi èmi náà máa rántí yín bá dáwọ̀ bá wa débò láti rántí ọlọ́run bá wa àdáwò lọ sọ ẹlòmídìí wọlé ọlọ́run àdáwò ló sọ di wàlẹ́ ọlọ́ èyí tó wá ga jù ńbẹ òun náà ní àlìjánà gbogbo ẹni tí ọlọ́run bá wá mú wo ọlọ́run fi àlìjánà rọ́pò fún abdullahi bin abbas wọn lórí arábìnrin kan arábìnrin èèyàn dúdú ni wọn sọ fún àwọn èèyàn pé alira itum ahadami àlìjánà ìdí ẹsẹ̀ lẹ́nìkan rí nínú àwọn tí wà àlìjánà àwọn tàwọn ní àwọn òrírí o oníṣẹ́ arábìnrin asauda arábìnrin dúdú ti ń lọ yìí ọ̀kan nínú àwọn ọmọ àlìjánà ni pé anabi lọ sọ bẹ́ẹ̀ bọ̀dà anábì ti kúngbà yẹn wọ́n wá ń bẹ abúlábìnrin abáṣe pé kí ni arábìnrin yẹn ṣe abúlábìnrin abáṣe ni arábìnrin yẹn warapa máa ń gbé o tí wọ́n ti lọ yọ̀ọ̀kan lu yẹn ọ̀ yọ̀ọ̀ba máa wà tán ọba adijọ́ kan anábì wa rí níbi títí wà tán anábì ní wọ́n arábìnrin yìí. adàáwùtò lọ́hàdákì ṣe bọ́ ọbẹ̀ lọ́kọ̀ ọmọ wàtọ́ wọn kí warapọ̀ ọmọ gbé wọn. àwọn tẹsibiri tẹsibiri na ata tẹlifili janna aw kama kala sallallahu alaihi wasallam a b'o ṣe sùúrù lórí àdáwò yìí kó o fi wà ní janna. ẹ̀yọ́ mọ̀ yá mi ó bá dá wà ní kíláwé warapọ̀ àníkọ́ yà lọ nítorí pé ojú àwọn èèyàn máa wá gan ó ní asùbẹ̀rù èyí ṣe sùúrù kí ni wọ́n dídé ní pẹ̀lú rẹ̀ alẹ́bìrẹ́ lọ́wọ́n ní sọ́fà ní báyìí láyé kọ́ ló bá dídé náà rọ́pò ó ní wàláàkì ó ní ọ̀làhà ní àná àtẹ́kàṣà wọn kàn fẹ́ kọ́ bá ń bẹ lọ́wọ́ gbogbo ìgbà tí wàrápà bá gbé mi kọ́ má má sí dìmí lẹ́yìn ọlọ́fọ́ àkọ́rọ́ ẹ̀yìn mọ̀ yà wọ́n ní sísítà sílámù wa ní ká bá wọn rán skẹ́ẹ̀tì ká bá wọn là á yóò máa bá tí ló dà pé kò tí ì là á sókè tó àwọn ẹni rè ẹ̀gbọ́n tí ó ní ká nígbà sábà kọ́ńtà bá wọn bẹ̀rẹ̀ òun ọ̀fẹ́ máa sí òògùn ara òun lẹ̀ tó tọ́ba ti dé òun lè máa tó ń ṣe mọ́ àdàpadà Allahu láha lahu àdàbí sàdúrà fún wàlà wàlà àti takasọ arábìnrin wọn láti bàánà tó bá gbé báyìí oyè òun àti ìmárù rẹ̀ náà nǹkan kan ò ní sílẹ̀ bẹ́ẹ̀ àwọn yẹn ti lọ ẹ̀yọ́ mọ̀ mi nínú ẹ̀sìn wa kí ni mo ń fa àdánwò fún yàn àdánwò àdánwò ọlọ́run fi mìíràn wọn láìsẹ̀ bí àwọn anábì ọlọ́run àtàwọn kéékèèké àtàwọn ẹni rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run fi mìíràn wọn torí ẹ̀ṣẹ̀ ó yẹ yàn ṣe bọ àbí ń ṣàbòsí àbí ń gbá àyàn ṣépèlé àbí ń jẹ́wọ́ ìbá ń gbowó èlé àbí ń gbowó tẹ́tẹ́ àbí ń mutí àbí ń báyàwó yàwó láṣepọ̀ òkú kò wà lédè ìdí ń pàyà àti bàbá rẹ̀ lẹ́kún àbí ó sì tún ṣe lẹ́ni báyìí dúdú dúdú ẹ̀hẹ́n àwọn bá yàn yóò yẹ ibi ìṣẹ́jú meji yóò bá máa lọlé ebi yóò padà pa á bọ́lá bá wá gbó lọ́wọ́ rẹ̀ yóò máa gbé ẹ̀yìn àmọ́tàṣe kẹ̀ àwọn owó tẹ́tí náà bàbá lẹ́sìn àti bàlẹ́tì àti sàyẹ́dì òṣùpá àwọn tí bá yé tí mo sponsor wọn kọ́dà di wọn ní máa sọ hasana. ìtọ́ba bá yín nínú oore fàmínàlá Allah ló ṣe fún yín wà máa aṣọ abájámi sẹ́yìn àti fàmínà nafsi èyí tẹ́ ẹ bá ṣe èyí tọ́ba bá yín nínú aburú ẹ chẹ́ẹ̀kì ara yín ẹ ṣe kí ni. anabi ní abdullahi yóò ra mọ̀lẹ́sìkọ̀ à ń ṣe àrísìkì ilé ìwọ̀rẹ́ lómi tí ọmọ yín nínú iṣẹ́ àti ìyà lìdánbẹ̀ yẹn ta kábàkù nítorí ẹ̀ṣẹ̀ kan tó fi sin ọlọ́run. apá kan ó gbé sàkálẹ̀ wọlé ọdún kan ó lóun fẹ́ fún àwọn èèyàn ọwọ́ rí àwọn tálíkà méjì tí wọ́n wà lọ́tọ̀ kọkànlẹ̀kùn tálíkà alákọ̀ọ́ báyìí ló bá bá àwọn tí wọ́n gbé àwọn ipò kù sí tí wọ́n tún tún dùn dùn dùn ah bàbá ni àwọn oṣù bẹ̀rẹ̀ abátọ́ wa fún ọlọ́wọ́ sàkáfọ̀ tí wọ́n ń sọ yìí abu èyí tó tún lé ibi lẹ́nu wọ́n tó lò lọ́la lẹ́kùn ẹnìkejì rẹ̀ lọ́wọ́ kàn salamu aleykum tọ́ni wa aleykum sàlám lọ́ba gbọ́ wọlé lọ́wọ́ nítorí wọ́n bá wọlé padà kí lọ́wọ́ wọn fi ṣe àyè ìdílé wọn torí ẹsẹ̀ náà fi ní bí nǹkan bá lé tó lé nǹkan yẹn sábà lé kọ́ pẹ́ tí bá ti ń pẹ́ aṣáájú láì ní kọ́ pọ̀ ọlọ́run àwọn ọmọ tó ti forí kọ́ ọlọ́run àwọn ọmọ tó ti fẹsẹ̀ kọ́ aṣàfùlà aṣàfùlà táwùbà kí wọ́n á ní àbáyọ fún ìṣòro wa ṣàmọ̀ pé a ti ṣàlàyé tó ń fà ètò wa kù ní ṣèlú pé kí n àbáyọ àkọ́kọ́ àbáyọ fún púrọ́bùlẹ́mù ayé òun náà ni pé àlè yìí ti islam lilá bọ́ bá ti dé kàmára ṣé kí nìyí ó ti wà nù kádàrá rẹ máa sọ́ba mi mùsíbà tí fẹlẹ̀ àrídì wà láfi sàmà ọlọ́run ni mùsíbà tí ó ti sàmà wá àti ilẹ̀ wà láfi àǹfùsìkún àti èyí tó ṣe yín nínú ara yín ìlà fi kìtàb ó ti wà nínú àkọọ́lẹ̀ láwọn ni màá gúúsù lọ́wọ́ mọ́mọ́ káàkiri pé táwọn fẹ́lẹ́ yìí ṣe mú o.